أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بما لفلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد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 ya kare ba wani azikir islami anin yawon tuhu na iriyana na ina kanan na bai muhammad sallallahu alaihi wasallam a ri kafiri kuraishi imi jẹ nasi isi iri ni 12 idiyan imi kene me dọbaru hinoye ne ne yanu abin kene tweke n'ọkụkụ onye ka ihe n'ihu kirikiri abinike na shodo bebe ya da yanyan na nabai muhammad sallallahu alaihi wasallam da yanyan na dukkan duniya lima ka ne ka islam ọka ọkanye sọmẹ ịsọkawa ma ọ bụ ahịkọ ọ bụ oraba kao uzama urakawaze me uzama urakawaze mono ahekon reibu isa tusumo on islam akawa me ibu zono kawaze me uze me omuri odonwe wenyo hakuru zono kawaze me doka avsa kawai me eh uzituro no abaze do isha medan islam ora abo awa yɛ oyi onini ɔnɔrɔ no ɛni apụl apple sezo apple inebira ɛnya nko oyibo nini kusula tuntun wuli oyi oyibo nini oyi a lɔsɔ adafo sadaka alimami abu hanifa. iya na ọ dị n'inohu ọka uyi nya nkwon ọka he ono oyiyo dacheri iri konyere ayọnụ tọni shọdọn si misa dakan dacheri laada ewu ya mụ lọtụ ntọ mmiri uyi nọ na-enwe anyị ihu

ma na ije ịrụsịrị ọnụ na tọntụ ka ama mene mene wọn na ihe nnika yi e, inu mọ anyị na anya ji ndị yaba emere ụka ihe nnohu eyi anashie nnipoku na nnesikene enesikene kaka na akụye aga na anyị ka anyị e, ama anyị anyị anyị dị ntọ mori ozizi amanika kpokpu ya olili ya so imiri me wọn nọrọ n'ahịa ke ekirima ọrị wafan floti den e ka ye wa efe ka ni pontu omori hi ee eka ye ontu omori ma ụtọ nọsị bụ mishan na nọ nọsị bụ agụwọ bụ jọ ịkpa mmehie tɔnte kae ìdí mu ihu ne tɔpa mene si oye pɛtɛ juzi ye nyiyɔ saa kanaba muhammad sallallahu alaihi wa sallam boyi dɔbi sɛnɛn wɔta yɛn amadi kui koku asoma nkana na ɛyɛ ka ɔmɔ nyerɛ ɛdi liyɔ la wuli aha hunu hunu wuli mi nwa dɛnɛ ni di maa yi dɛ maa mi rɛ kaa yi mara suma no ne kaa ka abana na e read islam na ki english books wey si islam ni ara hen tanwa tanwa ne ne mehene ne tanwa tanwa ne ne mehene ne islam ẹ̀rọ àjúwọ́ wọn ni déèrè bí wí islam aṣọ ìbò kyerẹ kẹnẹ tí wí islam ẹ̀yẹ náà kò sí lágbáwá kyerẹ bọ́mú wúrọ̀ àmì ẹ̀hẹ́ náà wọ́n àmì ẹ̀hẹ́ náà ni. wèrè ní ìbátọ́ ẹni western preachers rẹ́mi ẹ̀hẹ́ náà wọ́n mi nìyí àpẹni western preachers. láti ọ̀tọ́ mú nínú ìsìn ẹ̀nà àkọ̀ ìwé lè fi píríkì sọ́mọ́dúnmà kàrí ọmọ kíkà anyánahọ́wà anyára ọdún ìbéèrè ìkàrẹ̀ bí màmà láyé ẹ̀họ́ àjìnàgbọ́ ẹ̀ta lókò tí anyi western preacher ní ọ̀nà kò tì ní mufti mufti mayi ọba ọmọ ẹ̀rọ nù náà ọkọ̀ wọ́n yóò sí queen fáhànyára wọ́n yóò fáhànyára queen ó sì fáhànyára ààyè kò kí ọkọ̀ nínú kó ní quran wọn rí hadith tó mọ́rí sọlọ́lọ́ rẹ̀ sọlọ́ ẹ̀nẹ́ bọ̀ mọ́ ọmọ màá ní ọ́bìjọ́ ní if at all kọ́ àwọn ọ̀ká i disagree with him ẹ̀nẹ́ bọ̀ mọ́ ọmọ màá ní ọmọ ọba sì kọ̀mpíọ́ ní àwọn àmà who is that who is that wife who is she ọmọ àbá àṣẹjẹdú kíkú ìnira lọ́tún tó mọ̀ nínú wíì sí jọba náà náà náà ah, ní kẹyẹ be careful ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ you're listening to western preachers only our international preachers ah why my horn àwọn bí àmì ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ni oh be careful lọ́tún tó mú ní ìlú. ní mi ka ẹ̀ e, gbọ́dọ̀ ntẹ̀ntẹ̀ ní mi ka ẹ̀ e. àìdí àìdí western ọ̀nà wà bọ̀ ọ́n. elvis elvis lam ọ̀sẹ̀ wà. òsèǹ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ̀mẹ̀ yẹn ká bẹ́ẹ̀ sọ tọ́kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ sọ tọ́kẹ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sá sálẹ̀. àwọn òyìnbó nẹ́ni mẹ́ra. ɛhɔ nnɔbɔ n'ɔnu kɔkaa fi queen na ɛba ɔnye wo yɛ akɔnyɛma saa ya wɔ ɔnyɛ awo wɔn sɛ ewu ɛba bi queen na ɛta fi wu ɛsɛ wɔ paa ɔno nyɛma ɔno nyɛma bi do tuyɛ saa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim onto muri bana si yemre o ka oda to ma shu san take be bonyan o al janna wo fa al janna no be ri ofa enaba bi queen bora wetu wanya ni to himi onyae onyae lọ́tí tó mọ́rí nìyí ọ̀nyá a ìlànà àbáyọ̀ ìṣẹ́ náà na alkama inu mọ́ tó mọ́rí sallallahu alaihi sallam alkama na náà ẹ̀kọ́ mọ́rí òbòrò ló mọ́ ẹnwọ ayọ akọkakila ilọ ha ilọ ọvụka ankọma a ọsọ ebe nyeju ne tonto murikere ọba anọ ankọma ne ne yẹ ịna heke ẹnna ne kọkakila ilọ anụ. ilọ ọba ọvụka onye nọ n'ọsịghị ha amadọka ka anya na ka ọ zọve n'otu mgbe n'ozbito onye onye nke n'ebe enebo no n'otu mgbe etu ọ na-eyi a amasị mmiri n'etu ntụ mmiri don ntụ ntụ na aka na onye ụka ma kenyi ntụmụrụ ka keze eza mefa onye ụka maka oru sanuguno oru sanuguno ntụmụrụ e, ọzọ ebe na tọkụ ebe asịrị akụkọ ma ịra dọwa nwunere ji anama onye ime ọrịa ahụ na ịhọ ni dọwa nwunere ji anama

ìjánà dín ka tukar kama láìláha ìlàlá láìláha ìlàlá ọjọ́ mọ̀ ní kí rọ́ ìhà ní wọn ka kò yẹn ní ojú ẹ ẹ̀rì káyé ka ni àkóbá yẹ ya bọ̀bọ̀ yẹ rí sensitivity anyi dɔnyɛ no na ka ɔdɔba gye yi wɔn ama ɔnyama ma ba kara yi lɔma na eyi ha ɔnyama kara yi ama ba yɛ akɔnyɛ no kyini mɛ ala bi amehɛ na ala bi amehɛ bi atɛrɛ onu omori ɔnabɔnya na etine hɔ ya ɔmasomori. kozonya uzana hwaira na una aljanna uzana hwaira na una jahannama bonon onyi la ilaha محمد رسول الله صلى الله عليه وسلم àwọn àti ìmọ̀ àgbà fún mẹ́fún kẹ́lá kókó fínà tòun náà mo rí ọmọ mi ní ìbàdàn náà tètè ìdọ́kọ̀ náà yẹn ònyẹ́rùà ònyẹ́rùà mo rí ọmọ bọ̀ báyà yìí nínú ẹ bẹ̀rẹ̀ bá ń yún mọ́ ní sùtì ẹ̀tẹ́ nìfà mufti mike Ìsìlọ́tì òtó orí yìí. Amánikọ̀ sí hújà bẹ́ ọ́ ní hújà fi ṣọ́ọ̀rọ̀ ọkẹ́ ẹ̀wọ̀n náà ṣọ́ọ̀rọ̀ mẹ́ mọ́ rẹ̀ akọ ní mẹ́ ẹ̀jẹ̀ máa wọ owó ọmẹ̀mẹ̀ ká nká kẹ́wẹ̀ wá wọ. Ẹ̀yin hújà náà sì lẹ́hùn ní kìtà bọ̀ ní súnà. Níbi ẹ̀kẹ́ ẹ̀yàn òye, ibi èmi rẹ̀ rẹ̀. Onóyè ń rí òbí kàní, ó pùsì ìtàn ó zùrè. Kẹ́yìn sáà kábọ̀. ono vile ilime onisi there structure to muri ni omuri ana baba ya ni muri ana baba ya amen amen thumma amen bija ndukwala de isi keme kaka obidi anaba muhammad sallallahu alaihi wasallam esi Wa ọ̀tọ́nà wákà ọwọ́wọ́ ọ̀rọ̀ ààrẹ àmá òmòrí àná sí rí mi na wòzíra bí a ọ̀rírí mi rí màn káyé irí mẹ́wúrẹ́ ọ̀nà kó tọ́bì dó ń tó wórí ní ọ̀nà dó ń tó wórí yá ọ̀kàná kó

maji maji ما جئت بما جئتكم به أطلب أموالكم ولا الشرف فيكم ولا الملك عليكم اسم ذا ما ذلك مثل شاء ugbu a onene ekehe onene avoisimami jobatoa onere so avoisimamu hitoa onere so walakin allah ba'athani ilaykum rasulan ama omoriye osimi kwete kama kamavonto wa anzala alayya kitaban dan chaka ndumi chiyeta yimin وأمرني أن أكون لكم بشيرا ونذيرا دقا دا من كاي ما كنو با يهيني وني كرسو إذا بان واسا سامني لما كاونا نكاونا هسا سام ويتتنجو فإن تقبلوا مني ما جئتكم به وأبدا وهن سنم سبابا سنم سبابا نان فهو حظكم في الدنيا والآخرة دو بقول يا وني تهتكو وإن تردوا علي ويجي يوي مني asibiru le amurilayi ataya kumalahu bayinu wa bayinakum mi b'a ni suru yire y'o mori pɔnkɔ n'o mori o ma kantina kan ne mɛrɛ wɛrɛ mɛ a vraiment ni iri mi ee eh, a bɛ wafan floating o kɔnɔ o na ti kiri kiri ma e y'a kaa kaa anaba muhammad sallallahu alaihi wa sallam bana sere ya nɔnɔ bɛ a gbɛ sisa bɛ bɛ yen o tí o tu ɛri na ne gbɛrɛ kan silatu n tó wuli ni. sallallahu alaihi wa sallam.

wọ́n kiri ọmọ ká ọ̀sùnú kóòsì àmà ìbílẹ̀ ọmọ bá mẹ́ ọmọ mẹ́ ọmọ ọ̀sùnú kéèsì slọ́tù tó mú rí mi. èdè okú owó ni àdánù kó wà lè má yà tẹ kẹdà àmà bóni nkàtọ lílé tùkẹ́yẹ ọ̀rọ̀jọ́ náà yìí sí yọ náà yìí sí spọ́tù ntòmùrí mi èyí yàrá kan ní iṣẹ́ hẹ onúntòmùrí mẹ́ tontìjọ́ òmùrí àkúrà kírè wọ́ dika na iṣẹ́ hàn mẹ́ lílé tùkẹ́yẹ ẹ̀há ni wọn ọ̀rẹ́rẹ́ wọ̀ nyọ́nyà

bóòrò tó mú nínú ẹ̀hàn lọ́hùn rẹ̀ hàn èso ayẹ́kọ̀ mi sọ́ọ̀rì onúdó sí ọ̀rẹ́ ìlú rẹ̀ onúdó tó mú rí àrùn. aisha rọ̀jẹ̀ lọ́hà ọ̀nà ini enugbama ahun nobi alimami al-bukhari dɛ ɔkaye lakɔtu fiyɛ nabi sallallahu alaihi wa sallam wama fi rafi min shayin yɛ kulu huhu kabidin illa shatru sha'iri illa shatrun min sha'iri aisha ọka ohun tó mú rí ọ̀ṣẹ́ tẹ́tẹ́ ọ̀kẹ́ ẹ̀yìn iná ṣẹ́f ṣẹ́f ìyàn hàn e, e, ẹ̀nẹ́sọ́ọ̀bì ẹ̀nẹ́sánamẹ́bọ̀ọ̀bì dẹ́ mẹ́ẹ̀dẹ́ akúsọ́ọ̀rì tóra ọ̀pámẹ́ ọ̀kẹ́ ẹ̀yìn iná pàmà ìsọmọ ọ̀rọ̀mányà tuntun mọ́ nọ́zọ̀rì ìsọmọ rà náà kan ilá ṣàtúnmí ṣàhìn ebi che am ino sha'ir sha'ir banasman ki jero a chere ne a no nyima nasman ka chere rice e rice on mere ya abo avon mere isu hu abi ene se ene ene ri de de de me de yo okay de na wa ye ne ba show ye ai na di ka iri mi sha'ir ene no mabo ene ne ene ne re irimi shayiri no na kan ina ajin shayiri no ban abanyoko ana aseme we toti egypt anyoko na me aseme ahoma akoko vin ina ajin Slatu to mo rin. Sallallahu alaihi wasallam. Dai ki che an o boy no o pamani. O pam fi rafin illa shatun min shayirin fi rafin li ana ino pamo on Aisha. fa akaltu minhu hatta tala alayya oka de kono ni poro do kukukukun fakiltu fa sabia de kono wo wo ri poro do tam tasawwar renini da aka kai apapa bi so apa apapa ni nyara obi so re na ido hi o na ide hi so nto omuri do nto omuri she teten apapa no danya meya de ka papa no ri poro ei de ni apapa are ọmọ bí sọ́dà ọ sì jẹ́ kòhù náà wọ́ọ́rẹ́ náà fẹ́ máa pọ́rọ́ dọ́kà isi kò ní àná ìní hàn àwọn ọmọ ọ̀sán tó ọmọ yìí tó ọmọ yìí alimami buhari ọdí àdísọ́ ni aisha ọ̀sán tó ọmọ yìí ọmọ bọ́ta àkàrẹ́ àmì bí ẹn kọ̀ mi khadija iní sani aisha oṣù ẹ tẹ̀tẹ̀rẹ̀ wà họ́ọ̀bì inú rẹ̀ sọ́nà tó hùn wá aisha bẹ aisha ọ̀ka yìí ọ̀ka kánà yá ti àlẹ́yìn ṣáàrù mánu òkìdù fi bẹ́ẹ̀tì náà náàrà iná máa huwa tamru wòlmá ilà ànú òtá bẹ̀lọ́hàì ọ̀ka yìí ọmọ hwanyana dẹ̀ ẹ̀nẹ́ kàyíra iná èyí òsùn tó múrí àkàrẹ̀ àná aisha. agbẹ́kẹ́ ẹni sáré náà wọ̀rọ̀ kàmẹ́ wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàíra ọ̀họ́ nyama ka apịsa àpísẹ́màrí ọ̀bí débìnà ẹ̀rí débìnà léèwé yìí tọ̀ ẹ̀rí débìnà léèwé yìí tọ̀ ilé ọmọ òtá bí lọ ha yìí ẹ̀bí anyá náà ṣe yakuba nwere so alkama ananyɔnso mi bread abiyiba nwere so flour ananyɔnso mi bread ɛnɛɛnyɔ bɛɛ ba kaayira da mi bread na ɔmo hɔ nyɛrɛ mi yɛ ntomori silati ntomori ne batɔ dɔwɛrɛ wo ese ọnụ ka kan ọrụ a, ọrụ ɔrwa rɔdi allah anu. ok yabna yabna yabna ukhti ma hi wuju nyizam de ke ora wuju nyizi aisha ma hi wuju nyizam in kunna lananzuru ila alhilal thalathata ahilla ok ni eniro uwe chi de enire do we chi upeta fi share no hwela wenye ori hweta na ka no hwela Ọlọ́mọ ni ẹ̀. deki ina owó ẹ̀fọ́ mi ní àmọ́ iye wíri ìrí ọ̀rọ̀ owó anákyé ẹ̀ta jòzí kí náà hóta ó sẹsẹ mú àá wọ́n ẹ̀yàn ń hó ọ̀hó ẹ̀ka owó dẹ̀ náà àmọ́ owó ẹ̀fọ́ mi wewe kaka alago heta na ametrawo daka edoma kanika enmo beri uwana cheweta ina kanu hweva wama uqida fi abiyat rasulillah sallallahu alaihi wasallam nar de za kaira ne hin to muri sallallahu alaihi wasallam fakultu oro akabanika ma kana yuishukum sore nene sabi sanore nene qalat bi aisha daka al aswadan isojo he isojo jema vama vi ona atamru wal ma debina onri enyoyu illa annahu قد كان لرسول الله صلى الله عليه وسلم جيران من الأنصار كان لهم منايح يمنهون منها رسول الله صلى الله عليه وسلم فيسقيناه أقول لك أنك أن ينكو أنتم صلى الله عليه وسلم أنا نصبت ha ya na jamu maniha maniha ọkọ sọpẹ e, e, e, na ka onyi ebe na onye ni onye nonu esi ẹsẹ hu nínú nínú dẹsẹ bá mímú tó mú rí ẹ na lẹni èkú yìí náà. abdullahi bin abbas anhu anhu da ka yi kai tufiyan nabi sallallahu alaihi wasallam o kun to muri o she tete wadri'uhu marhunatun bi 20 sa'an min ta'amin akhadahu li ahlihi dirwan an sai dirwa dirwa bi arure kun ene chire ubi e mopa de do do do zan do do vale arure ko do anyi mi ni hiyo de ki anka mẹrẹ yìí bulẹ tu àwọn àwọn mẹrẹ yìí wà ohun tó mú rí ọ̀rọ̀ yẹn rẹ̀ kó. don tó mú rí sẹ́yìn rẹ̀ kó nínú na tètè ìdọ́gba náà ní sọ́ọ̀rì kọ̀bí kọ́lá alukọ́lá tọ̀rọ̀ náà sẹ́yìn ọ̀hìn kọ́lá tọ̀rọ̀ ní ibìrà ọ̀hìn sísá tètè dáa yín sọ dọ̀ ìdíwọ̀ ẹ̀rẹ́ èsù tẹ́lu ara ala wọn náà don tó mú rí bẹ́sẹ̀ ní ẹ̀yìn

صلى الله عليه وسلم floating dasi parize na nuke na oyi ma ni sisa tete ana yi collateral islam ba de wa ba sita sisa esuta do adesa aware ma ẹkú yà ọsọ gudu ezu sutọ n'ọnù inu mi ya sí ọta islam islam ka náà. isɔmɔ sila tɛ ɔmɔ sɔrɔ ta ɛ daba ava kɔnna daba katakata kɔnna ɔsɔ na tó su tai na ama avɛ tɛ dɔ sɔ jake islam o sɔbi na and isɛ hɔrɔ anɔ bi ka kolatura ɔnɔ banyihu ni isɔba dole le dafo sɔsɔ n'oyin wele dafo sɔsɔ n'olere o. láti ọ̀tọ́ orí ni. Anábàá Muhammad sallallahu alaihi wasallam, ọ na-ede esu, ọ ma merisu, sa na Aisha, rọ́dí Allah ọ̀rọ̀. Náà hó zaka, na-ehi, iná Aisha kọ́ onye 7 dina wà nyí dinaru himba tí na-ehi. Dinaru himba, pàmà himba. oníṣìlú pound éèkà seven pounds dinar himba dọ́ntọ́ mi sọ̀rọ̀ sọ́lá dọ́kọ̀ ṣọ́ọ̀sì mi sadaka ọ̀kẹ́ àìṣọ̀ ṣọ́ọ̀sì mi sadaka ọ̀bẹ̀rẹ̀ man bí yóò tó mú rí òwúrò nílé kúkú hu èyí jòzí kèwé ọ̀rẹ́zà iná wọn náà jọ náà yìí lórí sí ìdí ẹni rẹ̀ ní wí dọ́yà àìṣọ̀ sẹ́nìkà yìí wawara asi dinar himbo no me sadaka de aisha doka wae ko imi tuja ono jonare in ono sadaka don to mori doka e on me ma na ndaki mori andaki pame himba ihe he non to mori dinar himba ina he non to ma na omori mori ya salatu on to mori sallallahu alaihi wasallam weri mere shi ekene si de ne eyo na okodo do ke vere eho pono re yiti ne eyi o ma sa tete riso de kanu sallallahu alaihi wasallam ala kuma de re kanu ne ngure Maslatu mtu mwingine ni. Tina salatu na mimi. Sallallahu alayhi wa sallam. Salawatu rabbi wa salamuhu alayhi. Amen. Ama bai Muhammad sallallahu alayhi wa sallam. ana mai kayi aisha ije ko to muri ni annabi ni ede enne ma jogo enne ma jogo aba ede ma jogo ne ni kaka ka anyi senye ni se hono na ana za jogo aba abi ka anyi senye anyi so ba nyi se no na enne na jogo aba ne hon abi ra ye ni Akmat yo tempo ni. Sallallahu alaihi wasallam. omori ẹ̀kọ́ àtọ́rà ọmọ̀sú bàbá rẹ̀ máa ní bẹ̀tìl máàlì ìdá àkúgbó kú omori yìí ní tẹ̀ bàbá rẹ̀ máa ní zọ̀rọ̀ sallallahu alaihi wasallam ah, yakube tu di kaye anaba ya muhammad sallallahu alaihi wasallam anyi ah, yi sani ni tuwa ije ku ige de ni tuwa de yesi yon tuwa muri kaye ọdati ne kɛhɛ ne ne yɛ ne ɛne na ase yɛ resa na ɛsɛ mɔvi dɛ na ɛyɛ na ne mɔvi obi nsɔba ɛna ɛbɛ tɛ ha abɔ de ne ne ese ɔ asaa be asaa ba ne ese ese ese asaa be ne ɛnrɔ adaba ba na ɛrɛ daba kɔ adaba nya pɔnɔ ne rɛ de ase kele ne eri wa ntomori na tɛ ntomori bi bi. náà ní mẹ́rin tó ń tó ọmọdé yìí àdẹ́sẹ̀ tó ọmọdé anábàáyé muhammad sallallahu alaihi wasallam dai kawo kuma kare su yawan raikon dai kawo tó ọmọdé kuma ní kèé kare su yìí ọ̀nà raikon ó ní mẹ́lẹ́kà jìbí lè ci yẹtẹ ìjẹ́ ìkẹyìn ẹ̀yẹ onótó mórí ìzà ọ̀rọ̀ àrátà káyé òkúkúrẹ́ èyí zigi ìsànlẹ̀ kúkúrẹ́ kọ́ ha náà ilé èyí ọmọwọ̀ ìjẹ́ ìjọsọ́dọ̀ mórí lòsì tóyì ẹ̀kẹ́ni kólídọ́dọ̀ mórí dè tóyì ẹ̀kẹ́ni kólídọ́dọ̀ mórí dè tóyì ẹ̀kúkọ̀ mórí ọ̀yẹ́ yọ́nà nìkùnlé yọ́ malaka jibril ya cire ta sama su ce ta don muri a kai zama ka yi ya yi wa nabi kulle a ziwajika in kuntum na turidin alhayatar duniya wa zinata kunna umartikunna wa usarrikunna sarahan jamila وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا أيها النبي ما هو النبي كل أزواجك كايسو إن كنتن تردن الحياة الدنيا هذا هو من ويسنين وزينتها àtọ̀víẹ́ hànà fata alẹ́yìn náà ọmọ tí kò nà wọ́n ó sàrẹ́ kò nà sàrà jẹ̀mílẹ̀. fata alẹ́yìn bẹ́ẹ̀ ni ọmọ tí kò nà ní ma mẹ́wọ́rọ̀ ìwọ̀n náà tẹ̀tẹ̀rẹ̀ ẹ̀ hànà ní ma káyà òní ni òmùrí ọmọ tó káyà tẹ́ ní kọ́ ọ̀rọ̀ ni. màá wà náà kọ́ hànà òní mi kogu ní mi kọ́ kẹ̀hẹ́ òní ni wọ́n ó sàrẹ́ kò nà sàrà jẹ̀mílẹ̀ dí mi ni wọ́n jòzé duwe kúkú iná sẹ́mi نوافق نسلي وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما أما فإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة أما أبو مريه أرهنتان أتدني كويس فإن الله فتكتر ومريه aadda lil nati minkunna o tinyo tite ya be abe ona na ave ni breteri ni sento morihi ajara na azima utosi raurao utosi raurao sbati otomuri sallallahu alaihi wasallam al imam al-qurtubi rahmatullahi alayhi ọkaayọ na asụmọ ọdayo otomuri kai ọkaayọ san kenyi hire na ya anya nire eyi wọ nọ ọ̀nà tó omori yìí àtò omori yìí àti dẹ́nẹ́kù ààrẹ ọmọ náà lóyìn màrèrè aisha jacob rẹ̀ mọ́ ní khadija rà ṣẹ́hẹ̀ títẹ́ dáàmá ọ̀nà àvọ́mẹ̀ yóò kònyẹ́ra pòrò ṣẹ́hẹ̀ títẹ́ àbọ́nà ọ̀nà tó omori yìí bàná yìí a khadija rà ṣẹ́hẹ̀ tẹ́ lọ́wọ́ yìí àndọ̀gọ́rọ̀ ní khadija ilé sẹ́ ń tó omori You ina de eh, son tongo eh, Then I'm not there de wo bo yen da sa be de yen ana me ka sa be eh asasa na mo ntum ri to de ka bi yi be ku ya aisha ihe eze ku ya aisha de sho na de de eze de sho na ntum ri a de eze eze ntum ri na de They de They ba de ba protesting sai protest eh ba yo protest eh eh de ku he eh ku eh, protest ama ohia ayɛ sɛ kɔn masalati ɔntomori de kae ɔntomori kɔ kae saa ɛdɛ nne kae isa isa esi no isa ne i mean isa ne alibarika ne ehyɛ aba ɔra ibuba ehyɛ ɔra ɛhyɛ ɛhyɛ ne ne yɛ ase ne de yɛ ko yɛ ayɛ kanyara isa ɔya ti no ntomori ɔya kɛ na ɛhyɛ ne ne mu de bi slọ́tì ohun tó mọ̀lẹ́ don tó mọ̀lẹ́ dé kẹ́ aisha of this human don tó mọ̀lẹ́ aisha don eh, oh, tó mọ̀lẹ́ àkáyà nìkàyè ẹ̀wọ̀ aisha inni zakirun lẹ́kẹ̀ amuran fala alaiki an tastajili hatta tastamiri abawai an yi rẹ̀ na ba kawo amma su he masu rẹ̀ na kawo rẹ̀ kawai tu azinayi wa na ma'auda duwa shatog gani ne dé ṣẹ́jú ìròyìn náà lọ́tíwọ̀n tó mú rí yìí aisha bá ká nìka yìí ló ń tó mú rí yìí yẹn nìka àtúnyẹ́ wọn náà mọ̀ lámìyà kún náà lìyà múra ní bífìrà tẹ̀ yìí ẹ̀yìn sábà mẹ́kẹ̀ káyọ̀ nìka yìí hù ló ń tó mú rí yìí abubakar òrùsàbò bakranamọ́ aisha ọkìjọ́ tó mú rí màá káyọ̀ nìka don ma doka yi inna allaha yaqul umuri o kama ka on kai ya ayuhan nabi kullu azwajik aya no do kai wan fa qultu asha akadonika afa ha afi afi hada astamiru abawai akini re ono ni ni to anayo na moni ah fa inni uridu allaha wa rasulahu wa dar al akhirah umuri o non to na tidani ko nesi ono she hanoma abese nto muri anabo de kisere ko bono ije baba nyi omuri ono nto na tidene neku, do muri do kuku do choyote nto muri ka la yahillu nisa nisa'u min la yahillu eh la yahillu lakan nisa'u min ba'd wala an tasta do muri do choyotan kai e wonto muri we kukuro de nyone atorawa we re kukuro de sheze nyenyenyenye ni varomosa ìjọ náà ẹni hìn ẹ̀rẹ̀ mm. ohun tó múrí òní ẹ̀rẹ̀ sí yìí ìsẹ́ ohun tó múrí òní múrí ìnàwó tínẹ̀ hẹ̀ hìn ẹ̀rẹ̀ àná ohun òmúrí òní ẹ̀rẹ̀ sí yìí oró yí hùn ọ̀zá máa bọ́ ya ye bezo iba bare makare yono agoke mu'jizatu rasulullah bibo ani aye bare masi si ni ba mitali kitwa rasul láti ohun tó mọ̀rí nínú lọ́mọ̀rí yìí dọ́kùyọ ohun tó mọ̀rí kàsọ́kùnyọ́ na ẹ̀tọ́rọ wa àsáyàn ọ̀nà kúrẹ́kànà sí orílẹ̀-èdè ọ̀nà ṣẹ́ ọ̀nà ọ̀sọ̀dọ̀ rẹ̀ kìsànù náà máa ẹni hìn nínú ẹkùnkùn bá máa rírì ló ń tó mọ́lì sàlọ́lá àlẹ́sàlám ló sùn para wa ló mú rí rẹ mẹ́wàá ọmọ hasan mọ̀mìnì ni kò ní kó mú rí abẹ́nìlẹ̀ òwò bọ̀ ẹ̀yìn kó mú rí amáyánẹ́dẹ́ dúwẹ́rọ́ rẹ̀ dáàmú mú rí ọ̀kà nkẹ́ wẹ́rọ́ rẹ̀ wọ́n náà máa nyọ́nyà bọ̀ òsùn tó mú rí lóòyìn wọlé àǹtẹ́ńkì àdúwájà ọmọ mbàdí abẹ́dà kẹyẹ́ náà lè ní sọ́n tó mú rí ọ̀rọ̀ àkọ́rẹ́ tìǹtì dẹ́ láti ohun tó mú rí a ní ohun tó mú rí mẹ́ àmọ́ mẹ́mẹ́ ha mi tó ń tẹjọ́ kátá ìlà àbá mi orí kogú yẹn wọn nù orí hàrá ogú yẹn sá nù láìlà àìlà muhammadu rasulillah sallallahu alaihi wasallam ẹ eh, bákan mi dèrè ẹ pẹrẹ fún mẹmẹ kúkú nyẹ jọ yẹrẹ kàkà yẹ.

ɛnɛma mo kɔrɔ aman ɛnɛma mo kɔrɔ ɛrɔsool bakaka wo mo kɔrɔ pooro do bari rɔsool ni awo mo kɔrɔ pooro do bari anabi wo mo kɔrɔ heke pooro do bari anabi ni ɛnɛma mɛ ɛnɛma mo kɔrɔ omori ɔsi yi o de ne ɛdi ne de yi zalika fadlullah yi o ti ma yɛ fɛ o bɛ de ne se

dẹ̀dẹ̀ yín lákọ̀ náà yíṣẹ́ náà tẹ̀ ọ̀nà ìbáàtì ni àdómúrí ọ̀rẹ́ albáàtì ni ẹ̀múrí hómúrí ọ̀rẹ́ wọ̀záhìr wọ̀lbáàtì sílọ́tí ọ̀tọ́ wọ̀nyí múrí ọ̀nà bá ọ̀fà yá ẹ̀mí ni múrí ọ̀nà bá ọ̀fà yá ẹ̀mí ni ọ̀fà yá bá ìpìtì àmín àmín. tọ́sọ́nà nọ ni orí èyí ọ̀yà nìkan yìí ṣẹ̀rí islam ọdún islam a àbúkọ́rọ́ mọ́ka mẹ́ anabukọ́rọ́ hẹ̀kẹ́ ọmọ ìbúkọ́rọ́ hẹ̀kẹ́ àbọ̀ òzónà kaya mẹ́ vonúrí ìmìtẹ́ ni dọ́rọ̀ ìbúkọ́rọ́ òzónà ní àdìmọ́ àbọ̀rọ̀ ìbúkọ́rọ́ hẹ̀kẹ́ àǹkí mi sí mú wọ́bọ̀ọ̀nà ẹ̀fẹ́fẹ́ fáàrì kàtí ní òzò hikima dákì hikima ọ̀fẹ́ dákì diplomacy ọ̀bìn ányẹ́ wọ́n pe diplomacy ní oní islam dónwé wàá bá ń sí diplomacy rẹ diplomacy oní islam dónwé ọba àbẹ̀ ẹ̀wọ̀n e náà ó dónwé yìí sáà sí ní oní diplomacy ọbọ̀kú àmẹ́ ẹ̀wọ̀ bọ́ as such ìtàwàtàwà e, e, ọ̀ ìtàwàtàwà. Eh? na akwụkwọ zare katina itanwatama ọrụ esiri ọya tụ ọrụ siyasa ọrụ politik ka after all the end justify the aim ayahụ eme oyibo like the end justify the aim the means òdìtúrò mú àkọwà mẹkẹ́ni lọ́wọ́ yàrá náà islam kọ́nà ọ̀dọ̀kẹ́ batuye nto murini buriya nabo sireye buriya nabo sireye turasoma mane wabidaidwa hiyadhanire yo muridwa mubazi umyanya isiramu ago kiislamu ya adayo kawa niborirwa nibo wa hanibori hanibo islamu musika wa ketwe duwa balutuzo no asumni wali waniwa umire na ye fastaqim kama umirt ayo no zo nto muri zizi ene soto hot do me ku nyewa ire yaram fastaqim kama umirt je bere bere anke me kor anka me kodawo nto muri na ka ba je tere da wara ma da wa je je do iri ye do ye ka onya ma mere ma abaka ma da wara ma ka ka e bi ka wa ma ma ka wa me wo be do za osisi

demetire yɛ ne nka yi kurɛsh demetire yɛ ne ka anyi kɛ ne sun tomori hore fɛ kutum abona na bɛ kɛ ne kura yi dɛ ne na kɔ yɔ ɔdɔ dɔbi de wɔn ma bi tɔ yɛrɛ so oyi dɔbi de wɔn ma tɔ yɛrɛ so oyi yɛ yɛ kɛ kɛ yɛ do wɔn yɛ kɛ yɛ yɛ kere oyi tɔ so kɔ nabi laa ilaha illallah ɔkɔ nan a sɔrɔ ilaha illallah. ima kai kai kagiri ya no ire ile la ile ile oyi wa hu no roru no ko mori ina ajim oyi wa oyi hu no yi wa meke bo de do ponto mori ame ko mori ina ajim me ne ka wa ara ka ki la ile ile la ah. oda le kikira ta pe ku chi gaba wa ka o me ha e wa yen e wa ho e lo bi wa ka ki la ilaha illa allah do wee do ka ye abodo na omori yɛ ɔmɛ ɔnɔvɔdan do wee dɔ ka ye ɔbasa na adi na ebe omori anyi ahu kala ko ɔbɛ ni lai lai lala wa anyi li kii nan. hukutumi la ilaha illallah ɛnyɛ ana akɔda a ebe omori ɔnyɛ na gɛdɛ bi ni. ألا لله الدين الخالص أبدا منا إنا يعني بدلا كبايني سورة يوسف له الحكم إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم مريانا بابا يا عيني أكنا هو أنا وانتو مري إذا أبوشي تومي ديتو إبي بني هاشم إني أباري هاشم أني أباري Eh, almutalib abari almutalib de tuwan wa ikini rasu are nya barabara abarabara enye ohia sene de tizi hashim ati epi almutalib kese support ye ne de ne wonto mu edon we yi de ne wonto and ene do eve nya ne wo wa aka nyu tule ye me tonte kika je de bi amẹ́rẹ́mà náà kàákà hẹ́ẹ̀ kọ̀ọ̀sí ní ẹ̀wọ̀n nọ́ọ̀dì ìní pẹ̀lú ní iná bàrẹ́ nìní kùrẹ́ṣẹ́ ìdúgbò yìí nìdí ẹ̀rọ sọ́nyọ́ ọ̀nyá ìmọ̀ àmà mẹ́wàá nìfà kùrẹ́ṣẹ́ kíṣẹ́ ní ẹ̀rọ tó mórí àmà nìfà ẹ̀rọ fánà ní wọ́ta dáńlábára náà wẹ́rẹ́ sọ́nà ọdẹ ní kwásí sọ́pọ̀tì kùrẹ́ṣẹ́ matuntun mu yi ìjẹ́ ìkínú orí ọ̀rẹ́ ẹ̀kẹ́ kúrẹ́ ìṣẹ́rẹ́ pàgẹ́dẹ́ iná nì ẹnẹ́ bòdín òkè ẹ̀rì ní iná tó mákà matuntun mu yi adibani hashim ni àti ibani mutalib lẹ́kẹ̀kẹ́kẹ́ ẹnẹ́ nyẹ́ wọn náà wá kàkà nyẹ́ tó wòlíì kafiri ayi na mɛ ɛkɛ n'ɛfɔ dɔ ka yi hura ka wɔ sɛba mamɛ ne ka ɛnɛɛmɛ daa ne bɛrɛ ma geyi kɛkoko baa nye sɛ baa kɔ nero waa baa bɛ akaaka sɛ hugeyɔn tontomri ɔno tẹ̀lé náà ká ọ̀nà ẹ̀ka náà má bẹ́ẹ̀ agọ́ ọ̀vọ́ bẹ́ẹ̀ á dìfẹ́ǹd náà kàṣàkà yọ àbárí hashim ọ̀rọ̀ àbárí alimọ̀tálì ẹnẹ́ bá ní sáyé wá ẹnẹ́ bá ahìsá inú wẹ́ nìmi ẹnẹ́ kó aṣọ náà ẹ̀ka wá ẹnẹ́ bá níjẹ́ nìmi. àbí ìfẹ́ kó nọ̀rọ̀ wá gẹ́ rà záàjẹ́ and ɛnɛnɛ nam ɛnɛnɛ ne ama ama kɛbɛ yɛ ebiri mɛrɛ ha ɛna kye edu wa akɔ yɛtɛ do kɔ aba nama kana wɔ yɛtɛ mu aba nama kɛ yɛ tuturutu aba nama ne na kye ɛhɔ kɔ na kyɛn do yɛn fɔm mu ɔri bani haahye ati bani mu tali ɛnɛ wɔ economic sanction sanction wa latuntumri de kyerɛ iyo gɔnɔ de kyerɛ ɛsɛ kyerɛ de pere egu de kala ɛ eh, de sɔɔna gɛ ini ni kaaba ini nam ewia ha ini nɛ eŋunu ni kaaba na de se gɛɛ gɔ latuntumri iyo gɔnɔ de tuukue tɛrɛ de sum kɔrɔmɛn ne tuli anyị osogbu n'asụsụ pakwa enye ohuve eso ọrụ hụrụ ti sham eti siria nọ ọyịba na ịnete maka abu abu lahabi dọm anyị ba je anya dị m ntụ mụrụ ya n'aga kọ n'ọba ha eso ọrụ na ya mme ihe dọm anyị ba je dọọ ka ụlọ osogbu nya na datọ ete datọ yedire mmi muhammad abalị na-aka na-eje muhammad datọ ya wetere pụrụ da asọ bụ ha eso nọ datina kahiye wa ire rada ɛwɔ dato ne sika yi inu ɔdira mi rɛ mɛ azɔ ɔhɛ inu ma ɔrò de ebole bani ne yi ene sɔrɔ yi de bani ne yi yɛ de bi tuku yi ne su ne inu wɛ onwe ma ko wa de enyi si bi ne wa ne si ju oriri. Sọ́tún tó mú yín nínú. Sọ́tún tó economic sanction ọ̀nà nan sínú ohi ọ̀nà ebìrà ọ̀yẹ́dọ̀nù wọn nan lẹ́dàdìrẹ́ lẹ́dọ̀ntò mórí ìwọ̀n ẹ̀tàdìrẹ́ mọ́ntò mórí tẹ̀lé báni hajj àti báni mọ̀tálì mìíràyẹ̀ ẹ̀ta mìíràyẹ̀ ẹ̀ta ọ̀nà mìíràyẹ̀ mọ̀ntò mbà mórí àkókò ẹ̀yìn ononto muri wure nyina akoto eh na kan eh tono na netri kaye eh, asabo nto mu de eh, ajavere agama ayo eh, agama ana hora tete de de kone yare eh wanya na ma tete de ajavere o fe ile itave yesu pama ko Lọ́tí ọ̀tọ́ mọ̀ nílùú. Ìsìláàmù oníbèrè ọkà ya mẹ́ṣùkùsù kó mèzé yẹ yìí náà jẹ́ ni. buri ẹ̀mẹ́fọ́ ọ̀báyá ni buri ẹ̀mẹ́fọ́ ọ̀báyá ni ni ọgbọ́gbọ́ ọ̀nà àsáyà ọ̀ká ọ̀kọ̀wà àdàm súnmẹ̀ súnmẹ̀ dúkẹ̀ orí ìṣàlìjẹ́ nà náà pẹ́lẹ̀ ní nìyí wíwí ẹ̀ náà yà gùn islam ẹ̀sẹ̀ yìí wọ́n ní sáré ẹ̀kọ́ ọ̀nyẹ́rà ń dúró máa bó hakẹ̀nẹ̀ dà three years rayata economic sanction ne tuli ka ɛri ave ne tuli ka saa bɛ na ɛri ave do yɛ na o jolere ŋun ma ɛkɔ wa de ne yi sɛ juwo rere tɔsɔ wɔro kadi nsire yiri mɛ wuli ɔnɔ nɛ ati bɛ n'o tɛle hin ɔre zihu ni islam ɔre zihu ni islam. muri anabo vaya ini muri anabo vaya ini ijama mera ye tama bani kusai abarana hi kusai bani kusai dani kwetende ka a ah, a ah, ile ana na man o divifa aveve na zuwaje dani kwetende meka na na ekene do ena ena hu no iyo gono na na kunyi ba nalekwa dana bai muhammad sallallahu alaihi wasallam dora mutu abu talib onya ka aka woni an kazi yo ọmọ ọkùnrin tó mú hó wọ don to ka kai iyo gono iba chere to dasho na gene kinini kaaba idigwara aryo eva bilo chire yo muri ina maka allah allah oni na de kuna watete abana bo ina kowe oru dibi ore huna ori banda ama kahinan idigwo kware matun ka muri sallallahu alaihi dabo talib doka ye arabuka akhbaraka bidhalik omuri ya wa man kinbono no do da hon to omuri usin omuri ya o man kinbono no qala na abdun to omuri ka gede gede omuri o ka ne ka man ra nyere sallallahu alaihi wasallam abu talib do so ko ten do nye ba kure man ele tu kafiri ni ni kafiri ni ana amma wa ona ye kafiri ni jama na makabiri yanyu porido ishaitin ka la ilaha illallah muhammadun rasulullah sallallahu alaihi wasallam yanyu ya amba ni islam omuri osire ya amba ni islam omuri aya na sanda ni islam awara kabo talibu anina aljanna ama nto omuri kabo talibu inira na iko nira na hereku ruya na de akubo nto omuri yabo yabo no yabo yabo no ebo inwa sima kayami sɛdeɛ na ɛyi ne hamo maa sɛdeɛ na wɔwɔ a wɔmɔde bana kae mmerɛ ka ɔdokɔno fi silmi kaafa wɔahu no islam ŋɔ a ɛtɛrɛ ŋɔ hwɛ abɛn a ŋɔ ma de horo ŋu na aban ɛnyi sa yi fifty fifty fa ɛnyi sixty forty fa wobɛ dɛ hwɛ ni to ɔmɔri one hundred percent ɔmɔri kɔ ɔnamade ɔnamade sa gyegye láti ohun tó mọ̀ rí nì. inú àyà kò mí dùn mo rí ẹ̀ka ọkọ̀ mi dùn mystic fà ló mo rí jẹ́ èrè o ọ̀nà ọ̀nà ọ̀nà bọ́lá ọ̀nà ọ̀nà sọ̀kọ́ mi mo rí ẹ̀nà bọ̀ báyà. àbótọ́ ni lọ́sọ̀kọ̀ ẹ̀tẹ̀ lọ́nyẹ̀lẹ̀kúrẹ̀ mọ́ lónìí tukẹ́ fìrí nana wọn. Oni tuwa ba kai wani ka ọ cheka ndọnụ chere nini wa bụ shọtụ heren de eberu akara yi eh? asman ka kaburi tinye nwa ichi heten ọ ido onwe ehi re eme ka wa bụ kushita ka ndọnụ ọbụla de abu da kai wani kai ijo ne rana se chaka ndo na we wa me me pare sa wa wa paran o muri ma mba ya wan de ki chaka ndo na ni ne esa se para idigoro o chaka ndo na ni mama teresa to de ko ni digure ana ale se sa na ngoro ki digoro re sa se para ba to bi ni to on do bi tu sa na ni Nana ama shaven, and we need to come. We love you and one another. It's an empty. Di Abu Talib don yume doka yi, inna bna akhi, ujo onyaram, untumri akavon. Qad akhbarani, ora kenu bozoni, walam yakdibni qat. Ah, oh, ike ike yone da, da ne ke ri ike ike boro ya. Anna Allah ta'ala, ko mori onu ne baban, قد سلط على صحيفتكم التي كتبتم الأرضة الأرضة ọ̀rọ̀ àmì kìdìgbò ní ọ̀chá kàndá ọmọkẹrẹ náà lọ ọ̀rọ̀ àmì òmúrí ọ̀rọ̀ àti túndègbù yọ ọ̀ṣọ́ rẹ̀ fa àtàt alákùnlé máa kánà fi ha minjọ́wòrin wọ́kọ̀tí àti rahim àbírí ehùn náà náà àti inika àjẹgbàndà ìdìgbòkọ̀ rẹ̀ ni abu talib dɔka ye aabi ka ama mɛba yan ɔna ahɛw ne ka waha hɔ nɔrɔ no aso ne ne do aba hu ne hu no amɛ ne ne do aha do aba rɛma hu no diwa no amɛ ne ne do ana do kyerɛ ne ne kɛnyi sɛfo mɛ fa wallahi ɔkɔ no hyɛ omori tuwe no la nuslimuhu hatta namuta min inda akhirina ɛnyi sɛ nyɛ wo mɛkɛ ne hyɛ muhammad ne ne horo ɛhɔ yɛ aka bẹ́ẹ̀ ní sùn wọ́n bẹ ẹ̀wọ́n náà sì tòwí ìdìjẹ́ ẹ̀tẹ̀tẹ̀ mí àrẹwọ́ mí àrẹwọ́ ọ̀nyà aládò ń tó òmòrì ìrọ́nàmà jẹ́ ẹ̀yọ̀ ìrọ́nàmà jẹ́ ìrọ́nàmà dẹ́wọ́ kátà tẹ́ àgbó tó òmòrì yìí wọ́n sábà ń rọra àbí ife jẹ́mẹ̀rẹ̀ yà bọ̀ ẹ̀wà kádẹ́rẹ́ wọ́n bá bọ̀ ọ́rà jẹ́mẹ̀rẹ̀ islam wọ́n mọ̀ ọ́rà bẹ̀rẹ̀ ọ̀bùkà wà ní islam hẹ́wà òsìlẹ̀ àbẹ̀bí ẹ̀hẹ́wà òsìlẹ̀ ife yà jẹ́mẹ̀rẹ̀ dáadáa àwọn three years nítorí kẹ́ẹ́kọ́kọ́ ọjà mẹ́rin kẹ́ẹ̀bì ẹ̀mẹ́ ẹ̀ẹ́dì tawhid. tọhid ọbẹ nkata ni nifa káyọ̀ ní bí a na dìínà muhammadin nínú káyẹ̀ àbíyá ní bàrí àti dìínà náà yẹ sí a ẹ̀yà ẹ̀kọ́ sọ́mọ́ ẹ̀yọ́ ìdàgbọ́ yɛbɔ hɛ bɔ no ɛrɔ yɛ ba ŋun abotɔni ɔmɔ ebi esu dɔn tó omori ni tuɔ dɔn tó omori kɔ kaka laa ilaha illallah dɔn no si mi lé ní ɔbi dɔn omori ni kò fi ya ɔkaki laa ilaha illallah dabu jahali gani da bujara kai abu talibin ka atargaba an diniya an din al-abai wal ajdad wa ma huna he kada da da ire mire moni men onto muri okan abu jali da okan onto muri okan abu jali da okan poro do honete dawa onto muri se kai ina janna abu talib ba na do jahannama don to muri kine jahannama wa ama ọma ọnụ ya na ihere hukirikiri na bi nri jahannama vi bato ni ndo wa o oya na gahere hu onu ntu muri aka ana asere heru ya nobe jamratan min nar akini ri jahannama eba dama ni kwoti no wa ide makete ini pata wa ya wo ani bi ahio eh onye ahọ ẹnẹ ma kete ohina ahọ ẹnẹ tụm ịba asọ akịnere akịnere ọnụ nama dịrị epere abụ abụ abụ tọọlị na ha vọọvọ ịnarị. m, nama. ana anya anaba mi islam na gero muri ena akai e, oya no be di hu som islam akọ no meme ẹni e tawhi ẹni e sabu mẹka yi abotọ libọ nwura lisa ya jẹmẹrẹ lisa ya jẹ different don tọ or islam bọka ọkọ akutọ ni kọnà ọyọ kẹsẹ ẹsẹ akam ẹsọ kàyà wọn nọ ọkọ akutọ ni tọnà mori ẹni tọ ọka. láti ọ̀tọ́ mọ̀ nínú ìjọba ń sẹ káyọ̀ wá àbá ní rẹ̀ mẹ́yàn ẹ̀yìn sẹ́yìn ọmọ ẹ̀kẹ́ nìhúrò tó mọ̀ nínú wọ́ ákì ṣúta dọ́kà àmá àmàsíbí kiri ọmọ ẹni bá adikahiri ndɛ ka kɔdɔrɔdii na ɛnɛ ɛnɛ la dɔtɔ zɔ ɛsɔ kalɛ nɛ bɔ dɔtɔ zɔ ala ŋmara ìdí ŋmara bí ni tukɛ ìdègùmɛ pera yɔ ìdègùmɛ pera yɛ sɛ abisɛ kyerɛ de ka abirɔ kyerɛ yɛ alahu yɛ alahu ɔni ìdègù ɔka nyɛ ɔyɛ sɛ n'aka ɛka <laughs> yɛ hada siiru ibna akika ìmọ̀pá ìmọ̀pújọ́ ọ̀nyàrá rẹ̀ ọ̀ nyàrá mi rẹ̀ ọ̀. ìsẹ́nà ẹ̀ka ẹ̀ láti òtún orí mi. àná mi mẹ̀ka náà wàláhi máa kàlàkàlì lẹ́hù wàlá bàrà bàṣàrà yòrò ka muhammadin bẹ̀yìn lọ́wọ́rọ́ wàláhi máa ṣé omi yẹnu. ما خلق الإله ولا برا أمري أطنا إيه؟ أم أطنا أرم نيني إن امنا بشرا يرى كمحمد بين الورى إننا ماذا أنا ينكى نبي محمد صلى الله عليه وسلم والله ما خلق الإله ولا برى بشرا يرى كمحمد في صلى الله عليه وسلم أكيد أنا أعطيته وحب المكر من أراد أن يمكر بنا عليه واصل الغمام من أراد أن يخذ بنا عليه واجعل سوء من أراد أن يسوء عائدا أعطيه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذه علم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ألا تنفعنا فأنفع منك ألا مكتبنا في مات ربي المقادير إنك على كل شيء قدير ألا وارزقنا قبل الموت التوبة إن الموت التوبة وبعد الموت جنة وهريرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين まあ、まあ、